الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفون ولوبا أتركاتي قفون أندوى محمد صلى الله عليه وآله وسلم كي ìkẹ́ àti ìgẹ̀nẹ́ kí ó máa bá kó bá wọn ará ilé rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo mùsùlùmí tí ó bá ń tẹ̀lé lánàá wọn. àyìn tí ó fa sábàbí ọ̀rọ̀ yìí ó ní awuyewuye kan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní àsìkò tí a wà yìí nípa wípé ní ṣé a lè serious salafi fún àwọn èèyàn kan kápá kan ní ọ̀sẹ̀rẹ́sì sálàfí gbólóhùn yìí ó ti di tí àwọn èèyàn ń fà sọ́tún fà sọ́sì tí ó sì jẹ́ kí a gbìyànjú ká mọ ìpínlẹ̀ rẹ̀ àbí ìyàwó gan ló yẹ kí a kọ sí nǹkan tí ó yẹ ká kọ́ mọ̀ ni pé ọ̀rọ̀ yìí tí wọ́n hun ni tí àwọn èèyàn sì táfẹ́ lójú tá sì lérò kan lábẹ́ rẹ̀ èrò náà ni láti láwọn èèyàn sá fáwọn tí wọ́n rìn ìlànà sálàf òṣìṣẹ́ àti bó ṣe yẹ láti ya fọ́tò wọn fáráyé pé aláṣejù ni wọ́n olùkọjá àlà ni wọ́n tí àárí nínú ìṣẹ́sẹ́ àwọn tí wọ́n ń fẹ ọ̀rọ̀ yìí lójú àbí tí wọ́n ń rè ilé ìwà àkọ́kọ́ irú ẹ̀ náà ti wáyé rí ní nǹkan bí ọdún mẹ́wàá ó lé sẹ́yìn tí wọ́n gbé gbólóhùn láàjà sẹ́nu tí wọ́n fi ń bẹnu àtẹ́lu wẹni tó jẹ́ onísúnnà pẹ́pẹ́ ní àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí a máa pinlẹ̀ wọn a sì mọ tí wọ́n gbà lérò ìrẹ̀ náà wà lélẹ̀ yìí náà tó jẹ́ pé ní wọ́n sọ ó tún dérí rédíò gan ẹlòmíràn lè máa wò pé ní ọ̀rọ̀ yìí wọ́n kàn sọ lásán kò sí nǹkan kan díẹ̀ wọ́n fi gbà yẹn mọ́rin ni ẹ̀tọ́ bá wo ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ tọ́sí wọn tó ń sọ ọ rí pé ní ìmọ̀ abẹnu àtẹlu súnà ló bá wọn débẹ̀ tẹ ẹ̀rin ọmọ ìyá mi gbóná nǹkan wà ẹja jìnà sí nǹkan sọkọ ìbẹnu àtẹlu ní súnà látòkè délẹ̀ ìròyìn wọn pé aláìda ni wọn ọ̀bàyéjẹ́ ni wọ́n aláṣejù ni wọ́n ọlọ́sùn wọn débẹ̀ tó fi mọ̀ wípé àwọn tó gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ wọ́n lérò tiwọn nǹkan kejì ni pé kátẹ̀ wá bíra wa níbo la ti ráwọn èèyàn kan tí wọ́n kó jọ tán ní orúkọ tí a gbèrú táàmà jẹ́ òun ni wípé serious salafi làwọn mọ̀ jẹ́ ẹni tí ò bá ti wà pẹ̀lú wa ní mọ̀ jẹ́ on serious salafi kí wọ́n fi ibi táwọn èyí wà tàfi wọ́n hàn wá. náà tí àbá rí lè fi hàn wá ẹ̀jẹ̀ ká béèrè pé ṣé gbólóyìn gan tẹ̀lé lò gẹ́gẹ́ bí ìròyìn káfí ròyìn yẹn káfí tọ́ka sí yẹn á ní bẹ́ẹ̀ ni kò sí tó burú gẹ́gẹ́ bí ìròyìn káfí ròyìn èèyàn kan àbáwọn èèyàn kan parí àwọn ìròyìn yìí lára wọn ìròyìn pé wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n dúró déédéé látara àwọn ẹ̀rí kan sí kejì taari nínú ọ̀rọ̀ náà bá subhanahu wa ta'ala tí ọlọ́run ròyìn àwọn mùmìnì tó jẹ́ káyé yé wa pé ní ipò kan náà kọ́ ni wọ́n wà ó níbi ìdúró déédé wọn níbi ìsílẹ̀ ọ̀sìn wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratul anfal ọlọ́ni innamal mu'minun ọlọ́run láwọn mùmìnì òdodo alladhina idha dhukira Allah àwọn làwọn tó jẹ́ pé ńgbà tí wọ́n bá dárúkọ ọlọ́run wajilat qulubuhum ọkàn wọn máa mì ọkàn wọn mì nígbà tó bá dárúkọ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ wọn látara pé wọ́n mọ rírì ọlọ́run ara síríọ̀sì wọn náà nù ẹ̀pẹ́ kan ṣe gbogbo mùsùlùmí náà dárúkọ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ lọ́kàn rẹ̀ omi kò tiẹ̀ ní kakún kankan bákanáà wá idha tuliyat alayhim ayatuhu zadatihum imanan bákanáà ńgbà tí wọ́n bá ka ọ̀rọ̀ ọlọ́run fún wọn tágbọ́rọ̀ ọlọ́run wọ́n ó gbọ́ dáadáa wọ́n ó mú lò yóò sì lé wọn kún nígbàgbọ́ wa ala rabbihim yatawakkalun wàhálà rabbihim yatawakkalun ọlọ́run ọba wọn náà sì náà mọ́ ń gbára lé wọ́n gbára lé nkankan ẹ̀rí pé gbogbo ilé ara mi ìjó déédéé ni ọlọ́ni alladhina yuqimuna as-salata àwọn náà mọ̀mí tí wọ́n máa ń gbèrún dúró tí wọ́n kí lásìkò ẹ̀ pẹ̀lú àwọn mọ́jẹ̀mú ẹ̀ wa mimma razaqnahum yunfiqun nínú tọ́lọ́run bá tún fún wọn ó kéré ni ó pọ̀ ní ẹ̀rí pé mímá lọ́lọ́run sọ nínú tọ́lọ́run bá fún wọn ó lè jẹ́ tó kéré ó lè jẹ́ tó pọ̀ yunfiqun wọn nà síbi tọ́lọ́run ọlọ́ni ulaika humul mu'minuna haqqo ọlọ́láwọn mùmìnì tí wọ́n serious ẹ̀rí pé ìfi akọ̀ sínú ìròyìn wọn bí ìròyìn bá ah, àwọn mòmìnì tí wọ́n jẹ́ mòmìnì dáadáa tán dúró ni ìyẹn náà làwọn bàbá wa sábàlẹ̀ tó serious nídìí ẹ̀sìn tó dúró déédéé wọn ní mòmìnì òdodo ni yẹ kí mòmìnì tó serious pẹ́ńbárì yìí tí ò dúró déédéé wọn ní mòmìnì àbí mùsùlùmí ọlọ́bẹ̀ẹ́ ìyẹn pé kò dúró déédéé nínú ẹ̀sìn níta náà sọ pé mùmí ní àkọ́kọ́ òun ẹni tó serious èkejì ní ẹni tí ò serious tí ò kẹsẹ̀ kún tó bó ṣe tó àti bó ṣe yẹ. sọ eléyìí nínú ọ̀rọ̀ ọlọ́run bá ti àríkà ni tí fi hàn wá pé ní àwọn mùsùlùmí ààrí àti nípò kan náà. bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú àyímí suratu Fatir ọlọ́run ní thumma awrathna al-kitaba alladhina istafayna min ibadina ọlọ́run ní àjogún tíra fún àwọn tí àtàlẹ́fà nínú àwọn ẹrú wa àjogún tíra fún àwọn ẹrú wa gidi àwọn ẹrú wa yẹn pa àwọn mùsùlùmí torí pé pé ńgbà tọ́lọ́n ti ní àtọ́ àṣàlẹ́sà àjẹ́pà mùsùlùmí nù ọlọ́ni fàmínì hùm bọ́ọ̀lì múnlì náfẹ́ ọlọ́la rínú ẹni tó ṣàbòsí fún rárá rẹ̀ ìyẹn ni pé bó ṣe jẹ́ mùsùlùmí tó bó ṣe jẹ́ mùsùlùmí ní tó ń ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ń rọlù bí àwọn alkabair àwọn ẹ̀ṣẹ̀ ńlá bẹ́ẹ̀ làwọn kéèké ń tẹ̀lé bákan náà àwọn ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ẹ̀sìn bí àwọn alwajibat walmustahabat àwọn nǹkan ọ̀ràn yẹn dandan àtàwọn nǹkan tó dáa tá a fẹ́ kéèyàn ṣe nínú ẹ̀sìn ń fi ń ráre irú ẹni bẹ́ẹ̀ vọ́ọ́límù lè náà sí ẹni tó ṣàbòsí fúnra rẹ̀ ọlọ́run wàmínì hún mọ̀kọ̀tẹ́sìt àtìlẹ́ni tó dúró déédé tó jẹ́ pé ní àwọn iṣẹ́ ọ̀ràn èèyàn kò fi falẹ̀ bákan náà ó sá fáwọn iṣẹ́ ńláńlá tó jẹ́ gbàǹkọ́gbè ọlọ́wà ni wàmínì hún sáàbì kún bèlẹ̀ kàìrọ́ ti bí ìdìnnìlá àwọn náà tó jẹ́ pé wọ́n gba wájú ń bi dáadáa níbi àwọn iṣẹ́ rí ìyẹn làwọn tó jẹ́ pé ní gbogbo nǹkan tó jọ́ràn èèyàn wọn mójútó gbogbo àwọn nǹkan tá a tún fẹ́ wọn fọwọ́ kékeré mu wọ́n ṣe nílànà ìbánibí ṣe mú wá bákan náà àwọn ẹ̀ṣẹ̀ẹ̀ṣẹ̀ alkaba'ir minha was-saghair ìyẹn pé àwọn tó tóbi ń bẹ̀ gbáǹkọ́gbé ẹ̀ṣẹ̀ bíi zina bíi tẹ́tẹ́ bíi ọtí bíi rìbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ẹ̀ṣẹ̀ẹ̀ṣẹ̀ wọ́n sá fún was-saghair àtàwọn kéékèèké náà wọ́n fojú di pé ilé ìkéré àwọn èèyàn ráǹkì tí wọ́n ga bàbá ròyìn wọn pé àmùmí ní ilé àwọn tó ń síríọ̀sì rèé tọ́rọ nírò yẹn pé sáàbì kún bèèrè kàìrọ́t àwọn tó gba wájú pẹ̀lú jẹ́ dáadáa ẹ̀rí àti ìjà yòókpa eléyìí tí orin lè nínú ẹ̀sìn wà bẹ́ẹ̀ báyìí ìyẹn ló fà á tó jẹ́ wípé ní ajura wa lọ nípa àgbọ́yé wa àjọra lọ nípa àdúró déédéé wa àjọra nípa iṣẹ́ tá à ń ṣe nínú Islam bákan náà la nígbìyànjú jọra wa lọ a síríọ̀sì sí jọra wa lọ tó yẹ pé léyìí nìpínlẹ̀ tí gbogbo wa náà mọ̀ ètò wa jẹ́ asàlàfíyà tó jẹ́ pé òun náà ní islam al Islam òdodo so bóòlù àti wa ní àlérò yìnyín pẹ̀lú pé nínú sàlàfíà yìí o tó jẹ́ pé òun ní islam òdodo tí islam gan gbà pé àwọn ẹ̀kẹ́ sírọ́ọ̀sì jẹ́ ẹ̀kẹ́ lọ bó láti wá sọ pé ní àlè ròyìn ẹ̀nu sàlàfíà pé alágbájá ẹni tó sírọ́ọ̀sì ni. ẹ̀rí àbí lágbájá kò lákàkún tó ń fọwọ́ yẹpẹrẹ mú lánàá yìí tá a bá ṣe léyìí gan-an à ń fàbòsí fún ẹni tó dúró déédéé ni torí pé situation mọ́ ń gbà bẹ́ẹ̀ ká yìn bá alágbájá tó dúró déédéé àwọn alágbájá tó dúró déédéé ni ilé Ísà àkọ́kọ́ ó ti wà lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n mọ̀ ròyìn wọn bẹ́ẹ̀ gbólóhùn tá ń lò ń sìn ó lè yàtọ̀ sí tiwọn ṣùgbọ́n tá àgbọ̀ yìí lẹ́nu àìní tó serious tó ka nǹkan kún òun lẹ́nu yìí so eléyìí kò tó nǹkan tí àmọ̀ fà láàrin ara wa tí èé bá ṣe pé àyẹ̀ ní nǹkan míì lábẹ́ tí wọ́n fẹ́ gbé yọ ìyẹn ni wọ́tọ́ ojú ní súnà tó jẹ́ àtàláfí lọ́gbọ́dọ̀ sọ́ra lórí àwọn nǹkan wọ̀nyí nígbà tó bá ń léṣe kọ́mọ́ lọ kó sí páńpẹ́ àwọn èèyàn kan tí wọ́n fẹ́ tiẹ̀ jìnà sí lánàá àwọn ẹni ìṣíwájú tí fẹ́ ya fọ́tò àwọn tí wọ́n dúró déédéé tó fẹ́ ya fọ́tò wọn fún ẹbí aláṣejù èèyàn làgbọ́dọ̀ lákèésí fún eléyìí àwọn kò sọ́wọ́ wọn ẹ̀rí àwọn alágbà oko wọn bá nígbà mọ̀fọ́nrán sọ́lá ẹni gẹ́gbọ́n náà ti sọ fún akẹ́ni kọ́ láti la àrọ́bù àmàna àti gbẹ̀sìn tí wọ́n pé àti dúró déédéé ọlọ́ni ká ní sọ pé kó làmtúmínú àní sọ pé ẹ̀ẹ̀tì nígbàgbọ́ tó pé wàláàkín kúlú àsìlámù náà ṣùgbọ́n ẹ sọ pé àsìlámù náà àgbà àsìlámù wàlámù ẹ̀yẹ́dẹ́kọ́lẹ̀ ìmánu fi qulubikum ìpé ìgbàgbọ́ tó yẹ koroko tí ìwọnú ọkàn yín ẹ gbọ́dọ̀ tó ṣiṣẹ́ takuntakun ẹ gbọ́dọ̀ dúró déédé ẹ̀rí nínú ẹ̀sìn yìí eléyìí náà lára níta fi ṣẹ̀rí ni pé seriousness yìí gbọ́dọ̀ lágbára gan gbẹ̀ni gbólóhùn ànígbàgbọ́ tí ó tún fi tí ó fi dúró lọ́kàn yín ẹ̀rọ àbí tí ó fi rinlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àrínú ìlànà àníbà Muhammad sallallahu alaihi wasallam tí ó mọ̀ sọ fún ara rẹ̀ ní akmalul mu'minina imanan mọ̀mìnì tó pé mọ̀mìnì tó pé so èyí ó pé jura ìyẹn lọ àyẹn síríọ̀sì jura wọn lọ àkànlé tí gbogbo wọn lẹ̀ ká gbogbo ẹ̀ mọ́lú ìgbà tó yẹ pé àwọn tó ń pèpè àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ká dà wọ́n pọ̀ mọ́ra wọn èrò táwọn fẹ́ ni àwa gbọ́dọ̀ sọ́ra ká má kò sí páńpẹ́ irú àwọn èèyàn báyìí. bákan náà a gbọ́dọ̀ mọ̀ wípé ní ní tí wọ́n ń sọ yìí àwọn tí wọ́n ń ṣagbátẹrù ẹ̀ àwọn ọkọ̀ bíi méjì ni alákọ̀ọ́kọ́ ni àwọn alìfẹ̀sìbìyún àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó yẹ pé ní wọ́n rí ìlànà sàlàfíà ní ìlànà tí ń tú àwọn nǹkan táwọn ń ṣe ní tí ò dá tí ń tó síta wọ́n á wá wo nǹkan tí wọ́n rọ̀ mọ́ láti fi ya fọ́tò àwọn tó wà lórí ìlànà yìí láti ya fọ́tò wọn láì dáa fáwọn èèyàn kan lè sá fún wọn ara ẹni kí wọ́n pè wọ́n láláṣejù ara ẹni ká fi ròyìn tí ò dá ká fi ròyìn wọn rárá tí wọ́n tẹ̀ sọ láìpẹ́ yìí tán tó gbé sórí afẹ́fẹ́ òní pé aláṣejù ni wọ́n ọ̀dàlúrú ni wọ́n wọn láǹfààní kan tó fẹ́ ṣe ibẹ̀ lọ́tí mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ eléyìí pé ìsọ̀làfíà tó sí ọ̀sẹ̀ ló bú débẹ̀ kìí ṣe pé ó fẹ́ pààyàn sákèsí ó fẹ́ láwọn èèyàn sá kúrò fún lánàá ni so a gbọ́dọ̀ kíyèsí eléyìí àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì ní alimutasatiruna bisalafiyya alùmọ̀tàáfífóná máa alẹ́ àwà àtà fi fàlàfíà bójú àbáǹtà níwọ̀n síríọ́sì tó níbi fàlàfíà wọn tó jẹ́ pé ní wọ́n tún jọ ń parapọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ wọ́n ń kún wọn lọ́wọ́ wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n jọ ń ṣe àwọn dùhátù tẹ̀kírìd àwọn tó ń pè pé ẹjẹ́ àṣọ kan àti súnà àti bídíà tó bá wo sàkún bọ́rọ̀ ìṣẹ́ńbọ̀ ọ́ rí pé gbogbo ẹ̀ náà ń dàpọ̀ kódà rẹ̀ ń tó ń sọ pé oníbídíà Imamu bínúfẹ́ni Imamu alìmáàmù Bukhari wọ́n gbọ́rọ̀ wá lẹ́nu wọn ẹ̀rí láì tí ẹ̀ sọ̀rọ̀ míì wọnú pé kó fìdí pé bàbá yẹn tó fáre o gbà pé kí ẹ̀kan tún wọn lẹ̀ tún yàn lẹ̀ àpẹmọ lọ gbà á ẹni tí ò bá wá tún yín lẹ́sìn àwọn náà mọ bẹnu àtẹ́lù pé aláṣejù ni wọ́n ìyẹn ni wọ́n gbọ́dọ̀ sọ́ra kọ́ wo àwọn tó gbé kòkò yìí dání kọ̀wò lànà wọn kọ̀wò tí wọ́n bá débẹ̀ kọ̀wò bí tí wọ́n ń lọ gbogbo eléyìí ni ó jẹ́ kó yẹ yékéyéké pé ọ̀rọ̀ yìí kìí ṣe ń tá àwọn ayímọ́ báwọn ṣe wà ayímọ́ kàtàbálẹ̀ tó ròyìn yẹn pé sáláàdì tó sí ọ̀sìn tó lè sàbò sí ẹ̀ àbí tí ó pọn ju bó ṣe yẹ lọ kò sí tó burú bẹ́ẹ̀ torí pé nú ìlànà àwọn ẹni ìṣíwájú wa náà ni alimami ahmed rahmatullahi alayhi wọ́n ní imam ahli kagbèrè pé sáà mọ́mù míì tí wọ́n yàtọ̀ sí ẹ̀wọ̀n sọ ní súnà ṣùgbọ́n látara ìdúdédé bàbá ìfá ẹ̀ tó síríọ́sì ni ìtumọ̀ rẹ̀ náà bákan tí a bá wọnú al-i'tisam li imam Shatibi rahmatullahi alayhi tábà wọnú tíra al-i'tisam al-imam Shatibi rahmatullahi alayhi wọ́n mú ọ̀rọ̀ kan wá wọ́n ní sa'ala rajulu bin ọkùnrin kan bíi ibn mubarak ẹ̀rí min sawadul a'zam pé tàti ẹ̀ ní sawadul a'zam tí ànábì ń sọ pé tí gbogbo ẹ̀fẹ́ bá dàrú tàn tán dúó déédéé ni kọ́lá abu hamza sukari abu hamza ta sukari ó ní abu arákùnrin kan ní débẹ̀ náà wọn sálàfù ní pé látara dúró dédé eré ẹ̀pọ̀ gan ni sàwádùn làábọ̀m báyìí tó síríọ́sì mú fún àkọọ́lá ishaq ishaq ibn rahway wọ́n ní fi zalika zaman ó ní àsìkò àwọn ibn mubarak ní sọ wọn o wà fi zamani náà ó ní lásìkò tiwa yìí ishaq ibn rahway sọ pé lásìkò tiwa yìí ẹni tá a lè pè ní àsàwádùn làábọ̀m ni muhammad ibn aslam wọ́n mọ̀ ń tẹ̀lé àwọ̀ Muhammadu bin Aslam àtẹni tó bá tẹ̀lé látara seriousness bàbá yìí. súnmọ́ kọ́lá Ishaq alimami shafi wa ní Ishaq bin Rawayi wa sọ pé wàlám asma aliman mo gbọ́ nípa onímọ̀ kan mú fọ hamsin na fana láti nǹkan bíi àádọ́ta ọdún tí ṣe fifty years kana ashadda tamassuka bi min muhammadin bin aslam tó dúó déédé tí ó gbá ẹ̀sìn mú tó tẹ̀lé lánà anẹ́bàbọ̀dọ̀ sọ́nà tó Muhammadu bin Aslam yìí ló fi ah, pé ní àwọn ni pé àsàwádọ̀ làbọ̀m látara seriousness ẹni kò sí fáyẹ̀ yókù serious so ilé ìtàbárí rẹ̀ tí ó sọ ilé iná lẹ́ni tá lágbájá o serious sáràfin ó dúó déédé ah, lágbájá yóò serious kí ó sì sáàbò sí tẹ́ẹ̀kẹ́ bọ́rọ̀ ṣe rí náà nù àti ìsìn tó burú bí eléyìí ṣùgbọ́n kí á ní gbogbo èèyàn bákan náà ni kájọ máa ṣe báwọn dasúnà mọ́ ìdùbílẹ̀ àbáwọn ẹlẹ́gbẹ́ dasúnà pẹ̀lú ẹgbẹ́jẹgbẹ́ bí wọ́n ti ń fẹ́ lénìí eléyìí ṣe lànà àwọn ẹni ìṣíwájú wa káwájú wọn mùsùlùmí náà tí wọn náà fẹ́ dúró déédéé ni nígbà tó bá ní serious aláàfin àkẹ́lẹ́ níbẹ̀ nítorí yẹ kí ó ṣèwọ ni pé bóun wọn náà ṣe rí bí àwọn tí wọ́n ná serious mu wo tó wọ́n dúó lé lórí tòótọ́ tọ́bálẹ̀ nìkan ẹni tó síríọ̀sì ni wọ́n tó dúó lé lórí torípọ̀ àwọn ẹni ìṣíwájú wa látàáyé ìjọ wà nìyàn ti ń rú èèyàn tó yá síkọ̀ lágbájá ní ni pé ṣé wọ́n parọ́ ní àbóòtọ́ kẹ ká mọ̀ ní ṣùgbọ́n ká wá gbé ọ̀rọ̀ yìí ká fẹ́ ká fi máa fi láwọn èèyàn fa kún súnmọ̀ kìí sí láwọn ẹni dáadáa kìí sí pé tí àwọn nǹkan kóra wọn jọ pé àwa ẹni ẹja mọ ẹjẹ báyìí tẹ́ pé ní ìròyìn tá a wò pé ìròyìn tí yẹn bí fáfù ni tọ́rọ̀ wá gba ká sọ bẹ́ẹ̀ kò kí ìsìn tó burú di elé torí pé àwọn ẹni eré náà mọ ròyìn ara wọn bẹ́ẹ̀ eléyìí gan látara pé ààfẹ́ tọ́yàn dún ni torí pé ẹni tó dúró déédéé ta ní kò síríọ̀sì ẹ̀tún ẹ̀ ni ẹ̀ fún ń ṣe o ni yóò ṣe wá jẹ́ àìdá bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń sọ àwọn náà nírú ìlànà yìí ṣe báwọn àlèkùwánù lè mùsùlùmí táwọn ẹka wọn kan lù táwa yìí ṣe báwọn náà nípin tí wọn tó fi mú ẹni tó sírọ̀sì láàrin wọn lórí tí wọ́n gbé kalẹ̀ ṣèyẹ pọ́pọ̀lọpọ̀ rẹ̀ náà ni ò bá súnà mú ìbọn ni tán náà fi ń kọlifá ara wọn ẹni tó bá dúró déédéé tó sírọ̀sì lọ́dọ̀ wọn náà ń pè ní al alìmùtàrọ́dìd wọ́n ni ẹ̀yẹn ọya ń ṣe ṣe iyèméjì kò tí síríọ́tì tó ẹgbẹ́gbẹ́ ni aláàkùnlé mú ń kírù lẹ́ni tí ò bá tí tí wọ́n ṣe gbẹ́yìn ò síríọ́tì ṣe báwọn náà lórí eléyìí àbí gbólóhùn síríọ́tì ti wájú wàhálà nígbà tí àwọn sàlàfíà lò so eléyìí ni kákíyèsí eléyìí jẹ́ àkíyèsí tèmi ní fún àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n rìn lórí ìlànà ìkọ́nà ọba sọ́nà wa tààlà kí ó dúró tiwa ó ṣàánú wa so kí àwa ní ká mọ ń tà ń ṣe korígun tó bá ti rí ìsìlámù mọ bá wọn gà káwà fojú ẹ̀sìn wò ká fi ojú ìlànà tá a gbámú ká fi wò bákan náà àwọn tí wọ́n ń sọ yìí ẹ̀wò gárọ́dù wọn tí náà ń sọ bọ̀ níbo náà ń lọ ẹ̀ríkọ́ ogun tí wọ́n gbé rù yí ẹni tó sanwó àti ẹni tó tún gbé tiẹ̀ tó dédì òní ẹ̀rí pé bí a máa tako yàn inú bá wọn débẹ̀ tẹ́fù mọ̀ pé kèé ti pẹ́ fẹ́ gbà yín ẹ̀dí pé èèyàn ọmọ yàwó ẹja ló gbólóhùn yìí mọ́ ìbẹnu àtẹ́lù ni tọ́wọ́ bá bẹ̀lú àtẹnu tí wọ́n náà gbé dání tó fojú kéde rẹ̀ wọ́n rí pé ní wọ́n mọ̀ ilé ẹ̀sá fún ni kọ́lọ̀mbà sọ́hánà wa tààlà kó sàánà kí ó mú adúró lórí òdodo wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin